àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múrí sádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu ta ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níbẹ̀ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. غفران ميرزا ميرزا غلام أحمد فلنجم إلرا غفران gbogbo tààláwù ìṣọ́ṣọ́ wa táàmọ́dì ètè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà tààláwù làwà mirza zagulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn ìdáníyà pẹ̀lú ìbọ́rin ìyá tó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà nábì. ó ní wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ó gbé ó fi máa ń bèrè rẹ̀ ni ó fi máa ń bèrè rẹ̀ ni ó ní tẹ́sí bá àbọ̀rọ̀ ó ní wọ́n tó jára jára. bí ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ó rí tó bí máa ń lè بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí Eh, gbogbo àsìkò náà ni a máa gbìyànjú láti lo opportunity tí a bá ní nínú rẹ̀ wa òun ló mọ iṣẹ́ tá a ṣe kẹ́yìn kọ́nà ń ṣe wá ní ẹni tí ó ní ìkángun dáadáa pàápàá jùlọ nígbà tá a tẹ̀ fún pé social media eh, bá ní wákàtí kan gbogbo ayé lè má wò lásìkò náà tí gbogbo ayé padà wàá wò létà nígbà tí ìyẹn ti wà bẹ́ẹ̀ ó ti já sí rọrùn nìyẹn ó ti já sọpẹ́ mo kí wa káàbọ̀ sí ìkànnì Talim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò ètò yín àsòfíà dátò tọ̀ríkọ khalafat al-Islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ lòdì sí ẹ̀sìn Islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam episode sixty eight episode sixty eight kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Dhikrullah Shafii nípa sòfíà àlàyé àlàyé ọ̀rọ̀ sheikh dikula shafi'i nípa sofiya episode sixty eight ọjọ́ òní ni ọjọ́ yomul ahad ọjọ́ yomul ahad yomul ithnain ọjọ́ monday yomul ithnain i'm sorry yomul ithnain déètì òní ni twenty eight oṣù kẹta rọ̀bíò al-awwal ọdún 1444 lẹ́ẹ̀kan sí ọjọ́ òní ni yamul itinain ọjọ́ kejì ọ̀sẹ̀ ọjọ́ kejì ọ̀sẹ̀ déètì òní ni 28 ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta Rọ̀bíù al-Awwal ọdún 1444. Àlàyé ọ̀rọ̀ Sheikh Zikiwila Shafi'i Hafizahullah nípa Sùfíyà là ń bá bọ̀. Ó ti ń lọ sí ọwọ́ ọ̀parí. Ó kù mọ́tínù mẹ́ta péré lónìí ó kù mọ́tínù mẹ́ta tí n bá ṣe mistake tá a fẹ́ ṣe ṣẹ́rì rẹ̀ tọ́ ẹ jẹ́ ká bọ́ sí ẹ jẹ́ ká bọ́ sí inú ṣẹ́rì àti mọ́tínù ọ̀rọ̀ tí a sọ kẹ́yìn. ó ní ṣe pẹ̀lú bá a ṣe ṣe rọ́dù fún wọn lórí ohun tí wọ́n ń pè ní tàṣọ́wúfù nábàwú tàbí tàṣọ́wúfù rọ̀ṣùlù mo ní kò sí ti ń jẹ́ báwọn àti sọ̀rọ̀ ni ohun táwa mọ̀ ní súnátù rọ̀ṣùlù tàṣọ́wúfù ṣùyọ́ ohun táwa mọ̀ ni. سنة رسول الله صلى الله عليه وسلم والتصوف الشيوخ tàbí tasọ́wúfù ṣòyóòkù tọ̀rọ̀ìk tàbí ṣòyóòkù turuk súnà òjíṣẹ́ ńlá Muhammad níta balẹ̀ náà bàbá wa nù níta kánú tí àná èdè jìbìtì èdè four one nine èdè gbájúẹ̀ ó ní mùsùlùmáwò tí àfáàdìkì lẹ́ṣà fi mú wá tí wọ́n gba ìgbà wá rẹ̀ látọ̀dọ̀ àwọn àpá wọn bíi sheikh abdulfatai sami bíi sheikh kordowi wípé sufi kan bẹ tí ń jẹ́ sufi ti anabi muhammadu irọ́ lásán ni mẹ́jẹ̀ wọ́n tàn ọ̀jẹ̀ mẹ́jẹ̀ wọ́n kó bọ̀ ọ́ anabi òmùsùn fi wá sílé ayé anadiwa Muhammad sallallahu alaihi wasallam kò mú sufi wá sílé ayé kò tẹnu ẹ̀ bọ́ tari pé ẹ tẹ̀lé sufi mi kò tẹnu ẹ̀ bọ́ tari pé ẹ ṣe sufi mi ìdítànà bí ọmọ tí ò gbọ́ rí tí ò rí tí ọ̀rá àwọn tí ń ṣe rí tẹ́nìkan kan ọ̀sán ṣojú rẹ̀ rí kọ́ wá kù láyé tán kẹ́nìkan wá máa sorú orúkọ ìlànà bẹ́ẹ̀ mọ́ ànábì lọ́rùn ọ̀daràn ni o ẹ bá so tàṣàwùfù mọ́ ànábì lọ́rùn ìnáwó mujurimu ìnáwó mujurimu mujurimu ló kọ́ ń tàn ẹ bá so tàṣàwùfù mọ́ ànábì lọ́rùn gẹ́gẹ́ bó ti já sí pé àwọn tí wọ́n so Christianity mọ́ ẹ̀yìn sá ọmọ Mariamu lọ́rùn àwọn náà jẹ́ mujurimu nígbà tí isa ń bẹ láyé the word christianity nasroniya ní èdè lárúbáwá kò gbọ́ rí kò ráwọn tí ń ṣe bẹ́ẹ̀ rí òun gan ò sọ rí òun gan ò ṣe rí ó kúrò láyé tán tọ́lọ́ ń gbé kúrò láyé kò tí ì o ó gbé kúrò láyé ó gbé lọ sínú sámà ẹ́ ó dé sámà tàbí sámà tán àwọn kan lọ kírètì ń tẹ́ ń pè ní christianity wọ́n wá ti ọkọ̀ Christ wọ́n ti bọ̀ wọ́n ti ọkọ̀ Christ wọ́n wá ti bọ̀. so Christianity tàwa mùsùlùmí onísùfísìm lọ fi gá sí pé àwọn àfáà kan náà tí wọ́n ya kírímínà tí wọ́n ya múdírímù wọ́n ti súfì bọ̀ ànẹ́bì lọ́rùn.

kẹkẹ wá sọ wípé ẹ ẹ sùfíyàtù rọ̀ṣùl èdè four one nine ni o èdè jìbìtì ni o mùsùlùmáhù ẹ bíbírin ni o èdè feri adada nìyẹn o àwọn ò ní lọwọ yín o ó sábà káànú tíra nínú tíà ìmáàmù àlèkí nínú tíà ìmáàmù àbú nínú tíà imam ahmad nínú tíà imam shafi yìí oní sunatu rasulillah sunatu rasulillah àwọn ọ̀ka sufiyatu rasulillah àkànú tíà kankan àbábàbá wa ka tíà sufiyatu rasulillah kó ka tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ka jáde fún wa. aláàbá wọn tán dandan ni dandan ni. àwa dúró sórí súnátù rọ̀súlì láì káfá zìpínlẹ̀ ìṣàjò dúró sórí sùfíyàtù ṣùyùk àti àfá sheikh abasa isani kọ̀ọ̀dọ́bí ti bá tiẹ̀ lọ ẹ bá tó fẹ́ tẹ̀lé tàṣọ́wùfù sùfíyà kọ́ tẹ̀lé nínú yín ẹ fi súnátù rọ̀súlì láì ẹ fi ilẹ̀ ẹ bá wa pa ẹ má bàa pààrọ̀ rẹ̀ nítorí fa wàhálà nìyẹn ẹ má dìlítì súnátù kó lára rọ̀ súùlù tẹ bá dìlítì ẹ̀ á dìlítì ayé yín o á dìlítì ayé yín nìyẹn o ẹ má dìlítì ẹ̀ nítorí fàjà gẹ́gẹ́ nìyẹn ẹ má gbé tàṣọ́wúfù sára ànẹ́bì mọ́ sábìsì kan sábẹ́bí ti kọ́ wúmọ̀ níta fọ́ wúfù kò sì sẹ́ni kankan tó kójọ lásìkò ànábì rí tó sọ pé àwọn eléyìí o sùfìyù ni wọ́n kò sí. kò sí kò sì fẹ́nu ànábì jáde rí pé nǹkan kan bẹ tó ń mú wá tó ń jẹ́ tàtọ́ wúfù. bíyàn bá yọ máa lè àdúrà tá bàbá máa ń ṣe ńlẹ̀ Yorùbá pé Ọlọ́run panadẹbọrẹ rẹ bí díà ṣèdálé lẹ gbésù náà ga wọn ò ṣe ní gbésù ga nígbà tó rí wọn pé wọn ò gbé wọn ò sọ pé gbésù ga ẹ̀yin wá dé lónìí ẹ̀ wá ní kíní kan gbésù yẹn ṣe ní mọ́dàbí ẹni ẹsẹ̀ mi ní ojú egbò ẹ lọ sọ́ra yín gidigidi gan o ẹ sọ́ra yín gidigidi gan àwọn ní nǹkan wọn wọn ò pe nǹkan wọn ní súfì rọ̀súlù láì ẹ̀yin tẹ́ ẹ wá sọ pé ẹ jẹ́ àfa súnà ẹni láti wá ń gbọ́ súfì rọ̀súlù láì èdè ti mú yín o èdè nìyẹn ó ti mú yín o súfì rọ̀súlù láì kí la bá lọ kí la bá bọ̀ jẹ́gẹ́gẹ́gẹ́ ni súfì dúró àwọn tó sì ní súfì àwọn ni ṣéwù tọ̀ríkọ̀ ṣéwù tọ̀ríkọ̀ la mọ̀ wọ́n sí ẹni tó ní súnà ní ànábì Muhammad ẹni tó ní súfì làwọn ṣéwù tọ̀ríkọ̀ ẹ sì á gbọ́mọ bàfọ́sùn ẹ wò ó mo láìpẹ́ yín gan o ẹ má tẹ̀ mí ní ẹ má tẹ̀ mí lójú egbò mọ́lẹ̀ o kò sì tún jẹ́ sufi rọ̀súlù láàyò tẹ̀sí gbọ́ kò sì tún jẹ́ sufi rọ̀súlù láàyò ẹni tó bá ja wèrè ní má sọ bẹ́ẹ̀ o sufi rọ̀súlù láìbò o sufi rọ̀súlù láìbò o bó ló ṣe jẹ́ làtẹ́ ẹ̀mú kankan náà sufi rọ̀súlù láì. nígbà ẹ̀ lọ lé kí ó tẹ lọ mọ́dásà tẹ lọ ṣé ẹ̀ka sufi rọ̀súlù láì mú síyà wọ́n fẹ́ sùkúrù rọ̀súlù láì sùkúrù rọ̀súlù láì kọ́ sùfì ṣètọ́nì sùfì ṣètọ́nì ní bẹ́ẹ̀ sùfì sùfì sùfì ṣéwù sùfì ṣéwù ní bẹ́ẹ̀ ẹja tẹ̀wájú ọ̀rọ̀ pọ̀ tọ́ lọ́wọ́ sànú wa ìtawá jẹ́ bí èbú ẹ fò ó ẹ má kó bá wa nínú sọ fún yín ẹ má kó bá wa ẹ má kó bá àwọn mùsùlùmí tẹ́sí tẹ̀ ń bọ̀ níta ẹ bá sọ lónìí yóò dìtàn lọ́la pẹlẹ nìyí láti gbọ́ sùfì rọ̀sùlù láì àdánwò láni fún yín bẹ́ẹ̀ mi ò lè mi ò lè mi ò lè tí kẹ̀yìn sí láàrin yẹn mo ti mo ti ń bá yín faradà bọ̀ mo ti ń bá yín faradà bọ̀ nínú àwọn previous episodes mo ti ń bá yín faradà bọ̀ but when it when you mention that sùfì rọ̀sùlù láì sùfì rọ̀sùlù láì ẹ wò ó ẹjẹ àtẹ ẹjẹ ẹjẹ kí n ẹjẹ kí n fi mọ báwọn tẹsí bá ti rántí sùfìlọ sùfìlọ láì sẹni nú bí mi sí i bá ti ń gbọ́ sùfìlọ sùfìlọ láì sẹni bí mi sí i. tọ́yẹ pé ànẹ́bì dákọ̀ sùfíyà tàṣọ́gùfù ànẹ́bì dákọ̀ súnà láti ní súnà pọ̀lọ́sùrù láì. ó dákọ̀ súnà náà ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ẹmu tó ti dákọ̀ fi wá táàbí àtàtì súnfí mọ́ nẹ́bí ẹ dákọ̀ rẹ̀. now ẹ jẹ́ àtẹ̀ ọ́ sí jàre ìmọ̀ súnfí rọ̀ sùúrù láìpẹ́ ń bá bá súnfí ṣètọ́nì súnfí ṣéwù tó wà nù súnfí ṣéwù súnfí ṣètọ́nì nítorí mọ́tò wà nù. tí wọ́n fẹ́ púpù mìíràn bì kọ́ bọ́ta. Now. ṣé kàná nígbà tẹ́ ṣe ìtàkọ́wò fò lára àgbà tí wọ́n ń jẹ́ pẹ̀lú ẹni tó ṣe tún sí rí lálẹ́ bẹ́ẹ̀ ẹni tó ṣe ìtàkọ́wò fò yà lè bèrè ìtàkọ́wò lọ rẹ̀ á kàn máa sọ ní tí ò practice tó kàn tà lásán tó lè má lè dé. ṣé mi gbé yín rí ráńbẹ́ mi. Gracias alimakubo èyí tí a bá gbé kalẹ̀ nílànà àtọ́gbọ́n tó lálàáfíà tó bá sinmi àlejò ẹ̀yìn ìgbìyàn bẹ̀ èké ìtàwé bẹ̀. ṣùgbọ́n tá a bá di ìpara tí àwọn àyè náà bá di lọ́wọ́ sí tó ń gbé ọlọ́run ti sọ onígbọ́n wa nínú sọ́dọ̀tù jìn wọ́n ní kó ná tọ́ra kíkà fi dada. àlejò ní àwa náà rí gbogbo ọ̀nà lápá ọlọ́run bó ti ní àkóbẹ̀rẹ̀ sí ṣàtẹ̀yẹ nǹkan yìí bàbá ní ìwòsàn ti ẹ̀ ti láyé táwọn àjẹmọ́ wà mẹ́ gbogbo ẹgbẹ́ tó bá dá làjẹ́ ń bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ń sunkún àjẹmọ́ wà nígbẹ́ yìí tẹ́ ẹ bá rẹ́rìn tíjọ́ ní bàbá bàtà àjẹmọ́ wà ní wọn yọ ìjọ ìjọba bàtà tẹ́ ẹ bá ń gbéyà rẹ̀ tẹ́ ẹ bá ń gbàdúrà tẹ́ ẹ bá ń wọ òkè àyẹ̀wò àwọn àtàkùn bí ẹ bá wáyé orí ìdí ẹ̀ sófin àtàkùn àlìjáde

tasawufu yà á di ìgbèjọba tasawufu lọ rẹ̀ a kàn máa sọ ní kí o practice tó kàn tà lásán tó lè má yé débi bí. ọ̀rọ̀ tí rọ́ìdù sọ yìí ìsọkúsọ ló sọ ìsọkúsọ ló sọ ẹgbọ́n ẹgbọ́n tó wílẹ̀ kan sílẹ̀ tó tún bọ́. ṣé kàlẹ́ nígbà tẹ́lẹ̀ ìṣẹ̀kọ́ òfò nígbà tí wọ́n máa ń jẹ́ bẹ̀rẹ̀ débẹ̀ ẹ bèrè tàbọ̀wò rẹ̀ àrí ìbèrè ẹ̀rọ tàbọ̀wò rẹ̀ a kàn máa sọ ní tí o practice tó kàn tà lásán tó lè má yé ìbèrè bí. ṣe gbọ́ wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ ṣéèkì bìtẹ́lẹ̀ ṣàfihàn wọ́n ní ẹni tó bá ti súfí làwọn lè bi léèrè béèrè nípa súfí lọ́wọ́ rẹ̀ torí ẹni tí ò bá ti súfí rí kò lè mọ èsì tí ó pọ̀ kò lè mọ èsì tí ó pọ̀ gẹ́gẹ́ bí rọ́ìdù ṣe sọ mọdírétọ̀ hmm, àbí kí náà ń pè yín. ọ̀rọ̀ tí rọ́ìdù sọ yìí kò lóko méjì ju ọ̀rọ̀ àìmọ̀kan lọ àti ọ̀rọ̀ aláìmọ̀kan ọ̀rọ̀ àìmọ̀ àti ọ̀rọ̀ aláìmọ̀kan kọ́wùlù jahali wà kọ́wùlù jahili kọ́wùlù jahali wàkọ́wùlù jàfìlì ọ̀rọ̀ àìmọ̀ ọ̀rọ̀ àìmọ̀ àti ọ̀rọ̀ àìmọ̀kan. ó sì jọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì àwọn onímọ̀ sọ pé kò sẹ́ni tó mọ̀ ìtumọ̀ bíbélì àfẹnitọ́ bá di kìrìsìtẹ́nì tí ẹ̀mí mímọ́ wá bà lé lórí bíbélì tí wọ́n kọ ní gẹ̀ẹ́sì tí gẹ̀ẹ́sì ní gírámà tí gẹ̀ẹ́sì tó ní gírámà tẹ́yìn wá ń sọ wípé kò sẹ́ni tó lè mọ ìtumọ̀ rẹ̀ àfẹni tí ọba kọ́kọ́ ṣe kírísítẹ́nìtì tí ó rí ẹ̀mí mímọ́ ọgbọ́n wo nìyẹn ọgbọ́n jìbìtì ní ọgbọ́n àtijọ́gbọ́n sọ pé tiẹ̀ kọ́kọ́ di kírísítẹ́nì náà kọ́kọ́ di kírísítẹ́nì náà tọ́wọ́ di kírísítẹ́nì ó lè mọ̀túmọ̀ bíbélì ó lè wá mọ̀ bóyá ó dúró àbó ò ní dúró ọgbọ́n àrékèrèké ni. ọgbọ́n àrékèrèké ni àwọn tí ń ṣe kọmparétífù fún wa àwọn oníwàdí bíbélì mélòó nínú wọn ló kọ́kọ́ jẹ́ kírísítẹ́nì kó tó do comparative alhaji amawo alaga dr amawo alaga baba doctor ṣé wọ́n ṣe kúrúsẹ́ẹ̀lì rí ìgbésí ayé wọn kí wọ́n sọ wọn pa bíbélì. broda yusuf adépọ̀jù tó ṣe kúrúsẹ́ẹ̀lì rí kó sọ wọn pa bíbélì. èwo ló tún ṣẹ́kù nù wọn náà torí tá a bá ti ṣàkọ̀tún tá a ṣàkò sí ìṣàkóṣà ló kù nílẹ̀ tá a tún ṣẹ́kù nù wọn náà tá a tún mọ̀ èmi ò tí mi ò tẹ́ rí mọ́ tá a bá ti mú dókítà mọ́wọ́ alága tá a mú Yusuf Adépọ̀jù tá a tún ṣẹ́kù mọ́ àti ohun wòrowòro nínú wọn ló tún kù méjì náà sì tó wa ká má wulẹ̀ sàfàkùsà ká má sàfàkùsà méjì ti tó wa láti ti sàpẹrẹ pé ọ̀rọ̀ tárakùnrin sọ yìí kọ́ọ̀lù jáhálí kọ́ọ̀lù jáhálí àbí ká sọ pé jáhálùn jáhálùn bẹ̀rẹ̀ pé sọ̀rọ̀ jáhálùn àìmọ̀kan ní kì í sọ̀rọ̀ ìmọ̀ dr amawo alága wọ́n máa sì fún un tẹ̀dọ̀ bíbélì lẹ́ẹ̀kọ́kọ́ jẹ́ christian ṣáájú ayé wọn. broda yusuf adépọ̀jù wọ́n máa sì fún un tẹ̀dọ̀ bíbélì lẹ́ẹ̀kọ́kọ́ kọ́kọ́ di christian kí wọ́n tó máa kí wọ́n tó mọ̀ nípa bíbélì. tí pásítọ̀ kábà tẹ̀ ń sọ fún àmẹ́jì wípé nítorí tẹ̀ jẹ́ kírísítẹ́nì ẹ̀ẹ́sì lẹ́mìí mímọ́ ni ò jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ fún ọmọ bíbélì àwọn ọmọ kúrọ́ ló ń pa àdúgbà bíbélì bá kọ wípé àmì márùn yìí yóò sì máa tẹ̀lé ẹni tó bá gbàgbọ́ àmì márùn yìí àmì márùn wọ̀nyí yóò sì máa tẹ̀lé ẹni tó bá gbàgbọ́ nínú Jésù Kristi tó sì kà kọ́ tó ka ìkíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn tó wá ní ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n bá mu ìwọ ìwọ kì yóò ṣe wọ́n ní sùtà sáàmọ́ ti ń jẹ́ sáàmọ́ ti ń jẹ́ mímu sáàmọ̀túmọ̀ pé tí wọ́n bá gbàgbọ́ nínú Jésù sáàmọ̀túmọ̀ rẹ̀ sáà nídìí ẹ̀mí mímọ́ láti fi láti fi ìmọ̀túmọ̀ rẹ̀ mọ́ ni. so ọ̀rọ̀ táwọn kristẹni máa sọ nígbà tí ọ̀nà bá pin mọ́ wọn tí wọn ò rí bi lọ mọ́ tí wọn ò rí bi lọ mọ́ níwà níhà torí pé ẹ̀jẹ̀ kristẹni ẹ̀ lẹ́mìí mímọ́ ni ò jẹ́ mọ̀tú bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí arákùnrin mọ̀dúrítọ̀ yìí sọ yìí wípé ìbéèrè tó ń fẹ́ bi sheikh zikula ìṣàfihàn léèrè o pé tí ò bá jẹ́ tó ti ẹn bá ti ṣe orí burúkú súnfírí o kò lè kò lè mọ̀ dáhùn rẹ̀ ìsọkúsọ ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ bá ń sọ ìwòlá gbòòyìn ẹ má sọ síta gbangba mọ́ ọ̀rọ̀ àìmọ̀ ni kí wá ni àǹfààní tí ń bẹ níbi kí àwọn postgraduate student phd student àtàwọn míì tí wọ́n ń go into research tí wọ́n tí wọ́n tí wọ́n ṣe project lórí nǹkan tí wọn participate in bẹ̀rẹ̀ tí wọ́n dẹ̀ ha wọ́ọ̀dù wọn ní excellence Eh? tí wọ́n sì ha wọ́ọ̀dù wọn ní excellence say they are excellent. Ah. irú rọ́ìdù wo leléyìí náà ti ń sọ̀rọ̀ pé béèyàn bá sí lójú ọ̀nà súfí kò lè mọ èsì rẹ̀ ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni àwọn èèyàn ti kọ́ pírójẹ́kìtì uncountable tí wọn ò sì sí ní láyè tí wọ́n kọ project lé lórí wọ́n sì kọ́ yóò sì ṣe wẹ́kú tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ á ṣe wẹ́kú tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ohun tó jòdòdò rí pé ó rọrùn láti mímọ̀ nípa nǹkan through ìmọ̀ àti ìwádìí kíkọ́ ni mímọ̀ tí ìwọ bá ti kọ́ ìmọ̀ pàápàá jùlọ èdè tí wọ́n fi kọ́ ìntọ́ fẹ́ mọ̀ yẹn tó o tààrà rẹ̀ tó o ẹ̀bùrú rẹ̀ táwọn oní nǹkan sì ti ṣàlàyé ọ̀rọ̀ ara wọn sínú tírà sínú ìwé o ti ní hundred percent opportunity láti mọ tìfún tẹ̀dọ́ rẹ̀. odidi ẹ̀sìn ọlọ́run gan-an ṣebí àdìsí kúdísì kan bẹ tó gbajúmọ̀ lórí ahọ́n àwọn oníṣúfì tó ga sí pé ó gbajúmọ̀ gan wọ́n lè má sọ wọn á ọlọ́run ní tààrífù ní kọ́búlà ń ta àbùdù ni wàmọ́ lámú ya àrífù ní fàkẹ́ ìfàyà àbùdù ni ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mí ẹ nímọ̀ nípa mi kẹ́ ẹ tó máa sìn mí ẹni tí ò nímọ̀ nípa mi báwo ló ti fẹ́ sìn mí ok ìmọ̀ ló síwájú kí ni practice ìmọ̀ ló ti wájú practice ìmọ̀ lọ́kọ̀ọ́kọ́ ní kó o tó máa sin ọlọ́run o ò ní kọ́kọ́ máa sin ọlọ́run kó o wá sọ pé ìmọ̀ di létà ìdí nìyí táwọn afáàfin sọ wípé àlẹ́ ẹ́ńlímù kọ́búlàlẹ̀ amálì ìmọ̀ síwájú iṣẹ́ ìmọ̀ síwájú iṣẹ́ gbogbo àwọn àfáà náà gbà bẹ́ẹ̀ gbogbo ọ̀nà sọ bẹ́ẹ̀ ìmọ̀ ní mọ́ síwájú iṣẹ́ àwa ń sọ pé kí ló pẹ̀ sí ń jẹ́ pé ìbéèrè tó fẹ́ béèrè yìí o ẹni tí kò bá ṣe rí kò lè mọ̀ kò sí ti bẹnu súnfí tẹ́mi ọ̀mọ̀ kò sí aspect ti bẹnu súnfí tí mi mi ò sì ṣe súfí rí mi ò ṣe súfí rí wọn kàn gbé lágbolé àwọn súfí ni èmi ò ṣe rí èmi ò gbọ́wọ́ rí ìwọ kálúwà rí mo sì mọ ní tí wọ́n ṣe nu kálúwà mo mà in fact ẹni tó bá sọ́ọ̀dì nǹkan tọ́lọ ń rọ̀ lọ́rọ̀ èdè tí wọ́n fi kọkí nìyẹn sílẹ̀ tó sọ díẹ̀ dáadáa ó bẹ́ta kò sì ṣiṣẹ́ yẹn kò ṣe nǹkan yẹn but ó sọ díẹ̀ ó bẹ́ta ẹni tó ń ṣe kinní yẹn láìkọ torí pé ẹni tó ń ṣe ẹ wò ó Eh, errors yóò pọ̀ ju correctness lọ error actor actor yóò pọ̀ ju sọ̀wáàbù lọ. ẹni tó nímọ̀ nípa nǹkan ẹ dákun ẹ bá mi tẹ lọ́fà àti láìkì. Like àwọn ọmọ Sufi ọlọ́run bá mi dì pẹ̀lú yín ẹ bá mi tẹ lọ́fà àti láìkì ẹni tó nímọ̀ nípa nǹkan tí ò ṣe kìíní yẹn ohun tó bá sọ nípa nǹkan náà ó fẹsẹ̀ rin ilẹ̀ ju ọ̀rọ̀ tí ẹni tó ń ṣe tí ò nímọ̀ nípa ẹ̀ lọ. ẹni tó bá di ìlànà ẹ̀sìn kan tó sọ́ọ̀dì rẹ̀ tọ́mọ àwọn òfin tí ń gbé kalẹ̀ fún ẹ̀sìn náà tọ́mọ àwọn òfin tó di ẹ̀sìn náà tọ́mọ àwọn nǹkan tí máa ń ba ẹ̀sìn náà jẹ́ àwọn nǹkan tí máa ń tún ṣe. bí ọba ṣẹ̀sìn yẹn yẹn ṣùgbọ́n tọ́rọ̀ bá di pé ká sọ nípa ẹ̀sìn yẹn kì í ṣe aláìmọ̀kan tó wà ní ẹ̀sìn yẹn ní òkòjú ẹ̀ kì í ṣe aláìmọ̀kan tó wà nínú ẹ̀sìn yẹn ní ọ̀wà ẹ̀ ọ̀fẹ́ sẹ̀sẹ̀ ni. so roig moderator ìsọkúsọ gbáà ni ọ̀rọ̀ pé ẹ̀ ìbéèrè tẹ fẹ́ yìí o. ẹni tó bá ṣe súfúrí lẹ́lẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ rẹ o ẹjẹ́ àtúntò gbọ́ bẹ́ẹ̀ sí sọ́nà. ṣé kàrẹ́ nígbà tẹ́ ṣe ìgbàgbọ́ òfò gbogbo ara àgbà tí wọ́n ń jẹ́ pẹ̀tẹ́rì ẹni tó ṣe súfúrí lálejò ẹni tó ṣe ìgbàgbọ́ òfò rẹ̀ àlejò rẹ̀ ìgbàgbọ́ òfò rẹ̀ á kàn máa sọ ní tí ò practice tó kàn tà lásán tó lè má lè dé ìdí. kẹgbọ́n báwo ìsọkúsọ lẹ́ ń sọ mẹ́nu ìsọkúsọ nìyẹn ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ń ti fi hàn pé ìta àbá kódà ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ohun ó fi hàn wípé ẹ̀ kàwé wọ kẹ́ẹ̀sẹ̀ pírójẹ́tì rí ẹ̀ kàwé wọ kẹ́ẹ̀sẹ̀ pírójẹ́tì rí ẹni tó bá kàwé wọ kó ṣe pírójẹ́tì yọ mọ̀ pé you talk nonsense you talk nonsense. ẹ jẹ́ fún lápẹẹrẹ kan nínú linguistics nínú ìmọ̀ ìṣẹ̀déèdè tàbáfẹ́sì project irú àbáta ìjọmọ Yorùbá báyìí tàbáfẹ́sì project lórí language bóyá phonology ni o bóyá syntax ni o bóyá sociolinguistics ni o ni gbogbo ẹ̀ka mẹ́ta tí ìmọ̀ ìmọ̀ ẹ̀dá èdè tó ìmọ̀ ìṣẹ̀dá èdè tó bọ́ sí nìyẹn tó pín sí nìyẹn náà ká sọ pé èyí fẹ́ kọ mo fẹ́ ṣe ìfẹ́ project tèmi máa jẹ́ Yorùbá sẹ́wọ̀n pé yorùbá a ní yorùbá ìbàdàn yorùbá ọ̀yọ́ yorùbá ìjẹ̀ṣà yorùbá ìjẹ̀bú yorùbá oǹdó yorùbá ọ̀wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti pé ahọ́n yẹn bó ṣe ń kúrò láti ọ̀yọ́ tó ń dé bàdàn tó gbéra kúrò bàdàn tó dé wò àwọn yẹn àwọn yẹn ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tàbí ká sọ pé omi èdè yẹn omi èdè yẹn tó mọ́ ni gín láti ìlú Ọ̀yọ́ ó dé Ìbàdàn àbàwọ́n díẹ̀ ta tíntínní ó kúrò ní Ìbàdàn ó dé Ìwó àbàwọ́n díẹ̀ ta tíntínní bó ṣe wá ń lọ sí bó ṣe ń lọ sí ni omi yẹn ń dọ̀tí díẹ̀ díẹ̀ díẹ̀ now tí wọ́n bá wá ní káwá ọkọ̀ project nísìn nínú Yorùbá tó di difficult láti gbọ́ jù ọ̀wọ̀ jẹ́ kan bẹ̀ ọ̀wọ̀ ó jẹ́ kan bẹ̀ èmi ò gbọ́ ọ̀wọ̀ mo sì lè kọ project lórí bí àwọn ọ̀wọ̀ ṣe máa ń pe èdè ìtìmẹ̀dẹ̀ yẹn sọ machinery tí màá lò tí màá fi mọ báwo ni wọ́n ṣe máa construct gbólóhùn wọn tó bá dátí pé aspect grammar ni màá mọ̀ tẹ́pẹ́ aspect phonology ni ìwé èdè ni màá ní ìsìmẹ̀dẹ̀ yẹn sọ tí n bá ti kọ́ lẹ̀ tán wọ́n sì máa jẹ́rìí sí pé báwọn ti máa sọ nù. arákùnrin yóò ti project rí tó bá ti project rí ọmọ wípé ọ̀rọ̀ tóun sọ yẹn kì í sọ̀rọ̀ gidi so tí yorùbá wá sí ìsìn kankan rí èèyàn ò lè sọ́ di kéèyàn sì come out with positive information ẹ jẹ́ fún ìlàpẹ̀rẹ̀ mi. Uh, màá fún yín ní ìkàrà méjì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ méjì péré ní ọjọ́ kan mo lọ sí mo lọ kí ẹnìkan ní òjé níbi òjé ìyànà retí yẹn opposite yẹn ọ̀dà tí ń pè ní ìgòsùn or whatever ní ń pè ibẹ̀ yẹn it was kùbáìlù mọ́gìrìbì kùbáìlù mọ́gìrìbì ni mo débẹ̀ mo sì mọ̀ pé àwọn agboolé wọ̀nyẹn mọ́sánsá àwọn sufi ló pọ̀ ńbẹ̀ àdúgbò bíi tí mo lọ yẹn mọ́sìkì kan wà ń bẹ̀ tẹ́ ń pè ní mọ́sánsí ṣéwù tẹ́ ń bá mọ òjì dáadáa mọ́sánsí ṣéwù kan wà ní òjì mọ́sánsí ṣéwù yẹn tẹ́ ẹ bá ń bọ̀ láti ibi ìyànà láti ilé ìròdù yẹn tẹ́ wọnú agboolé wọn mọ́sánsí ṣéwù yẹn wà ní apá lẹ́fì ẹ̀ ti wá kan mọ́sánsí kan ní right side díẹ̀ is adjacent síra wọn so ọ̀kan wà báyìí ká sọ pé ti ṣe wà báyìí máa ti ṣe wà báyìí èkejì wà báyìí nígbà mo ti mọ̀ pé wọ́n ń pe máàsì ẹni máa fi ṣe é wù mo ti mọ̀ pé ní ó bo èrè àníyàn mùsùlùmí ò lè kọ́ mọ́sáàsì kọ́ wá wá ọkọ̀ tì kọ́ wá ní mọ́sáàsì ṣé é wù lòun ọmọ pè é ẹnba ti sọmọ ẹ ní ṣéwù definitely ẹ wò dáadáa oṣù fi ni. so mọ́sáàsì yẹn nínú ti pè ní mọ́sáàsì ṣéwù mi ò wulẹ̀ bùkátà láti lọ sílẹ̀ rárá ṣùgbọ́n mọ́sálásí àkọ́kọ́ tó wà ní ọ́pọ́sìtì ẹ̀ ká tó kan òun wọ́n á rò pé èèyàn rí ọkọ̀ kankan tí wọ́n kọ síbẹ̀ ẹ̀jẹ̀ ń dúró bèlè nígbà tí mọ́síbì tó àwọn bàbá yẹn wọlé àti àwọn ọ̀dọ́ wọ́n bá mi nu mọ́sálásí. so mo bá ní ẹja pèrò mo bá ní ẹ bá ní pèé mo bá bá wọn pèrò tí àwọn pèrò tán wọ́n rí wọ́n rí bí mo ti pèrò wọ́n ti fura mọ̀ wípé àfa ni mi dóòwò orí ojú mi ilẹ̀ ṣú kò sì sí náà láǹtà mi wọ́n tàn tó wọn ò lè rí ojú mi wọn mọ́ wọn ò mọ̀ pé àbúrò ìmọ̀ ni nígbà ní bísímìlá yẹn kírun fún wa bá sì kírun fún wọn nígbà tá a kírun tán ni àwọn bàbá tí a jọ kírun dá sí kírun lọ́wọ́ níbi míbàrí mo bá tajú pé mo bá rí aṣọ èṣù tìdání aṣọ white ẹ̀yà aṣọ èṣù tìdání mo bá rí bẹ́ẹ̀. ah so kí wá níyàtọ̀ láàrin mọ́sáàsì ṣéwù àti eléyìí náà ẹ̀ ṣe fẹ́ kẹ́ parapọ̀ sórí sórí orí bútẹ́fẹ́ wáyé wá ṣe tẹ́ ẹ fẹ́ ṣe lọ kí lẹ pín méjì sí kí lẹ tún wèrè méjì sí ah so bí mo ṣe rí aṣọ yẹn báyìí a mo ní lálẹ́ yìí èyí ń sọ̀rọ̀ bíi lálẹ́ yìí wọ́n fẹ́ wọn kọ̀ ń sọ̀rọ̀ bíi màá sọ̀rọ̀ bíi lálẹ́ yìí tó bá ti sálámà ni bàbá yẹn bá ní ìwọ ń tiẹ̀ bá mú bá ń gbà sọ nǹkan tó jáde ó sọ fọ́pọ̀ nínú àwọn ọ̀dọ́ òun wọ́n má ti gbà sọ bá ní bàbá ó ń súnfì nìyí ni ó ní bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ádámọ́sì sí méjì ṣebí mọ́sáàsì ṣéwù náà ní tọ̀kan yìí tí yẹn bá mú jẹ́ ti mọ́sáàsì ṣéwù kí lè sì jẹ́ mọ́sáàsì ti ànábì takun báwo ó ní ó ní àfáà ó ní ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí ó bí tí àwọn fi pín sí méjì báwo ok mo ní kò sí problem mo ní bọ́t ní tí wọ́n ń ṣe ń bẹ̀ lẹ́yìn náà ń ṣe ń bì bàbá tiẹ̀ rí mi mọ̀ ọ̀wọ́ ilé ìta ti rí náà ó ti fi hàn pé ẹjọ́ ń ṣe ṣéwù ni ẹ wọ́n ní bẹ́ẹ̀ ni ah, mo ní ẹ̀yin ò lè rántí ọlọ́run láì ṣe ni ah, èèwọ̀ èèwọ̀ ah, kí ló dé kí ló fà tó fi jẹ́wọ̀ mo kí òun tẹ́lẹ̀ sí mo ṣe àdìkáàrù mi mi ò ta sọ́ọ́lẹ̀ wáyé sẹ́yìn fi tẹ́ asọ́ọ́lẹ̀ ah ó ní èèwọ̀ ni ó ní ṣé mo rí aṣọ yẹn aṣọ tí mo aṣọ yẹn ah ó ní táwọn bá ṣe báyẹn táwọn bá ṣe aṣọ yẹn lẹ̀ ó ní ní ìsìn irú àwọn ẹ̀mí ìsìn àwọn ò tí ì dè káàbáyìí mo fẹ́ kẹ́ ẹ mọ ìtumọ̀ ẹni tó nímọ̀ nípa nǹkan tí ò ṣe nǹkan yẹn tó wá kọ rìpọ́ọ̀tù wá lórí ẹ̀ àtẹni tí ń ṣe nǹkan yẹn tí ò ní ìmọ̀ tí wọ́n fi ń ṣe é. bàbá yẹn sọ wípé ah, irú àwọn oníṣìn àwọn òtí ìlọsí mọ́kà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn òtí ìlówó mọ́kà àwọn bẹ́lọ̀ náà ni. ṣé ṣé mo mọ̀ pé kàábà ó ní orígun mẹ́rin orígun mẹ́rin ni kàábà ní orígun mẹ́rin ni kàábà ní aṣọ yìí orígun mẹ́rin ni so táwọn bá ti lé ń jókòó síbi aṣọ yìí bí ìgbà táwọn jókòó yípo kàábà ní. ìtí bàbá ń sọ nù mo ní bàbá ó ń tẹ́ ẹ sọ yìí ó dùn ìwílẹ̀ ló tó tọ́. níbo ni màá fi rí kà ohun tẹ́ ẹ sọ yìí. ó ní ẹnu mùkádàmù àwọn làwọn ti gbọ́ mo ní mùkádàmù yìí ìwò ń bẹ̀ ó dákọ̀ mùkádàmù ọ̀hún mo ní mo ti dẹ́sẹ̀ dákọ̀ Ibrahim nìyá àtìkò ní mùkádàmù yìí ni tàbí ṣé ó ti dá ó láwọn yẹn ti lọ káwọn tó dé. ó ní àtọwọ́dọ́wọ́ àtọwọ́dọ́wọ́ àtọwọ́dọ́wọ́ àtọwọ́dọ́wọ́ ni ni fi sàn dọ́jà tó fi sàn dé ti gbọ́wọ́ pé so ẹnìkankan gbọ́dọ̀ dá mọ̀kádàmù tiẹ̀ mà mọ̀kádàmù ọ gbọ́dọ̀ dá mà mo ní bàbá ǹjẹ́ ẹ mọ̀ wípé ǹjẹ́ yìí sọ̀hún lórí yìí ó yàtọ̀ sí ti ẹni tó ní kẹ́ ẹ tí a sọ ọ́ tó sọ ó yàtọ̀ sí ìdí tí ẹni tó ní kẹ́ tí a sọ lẹ̀ tó mú wá ó ní bò ní ti jẹ́ ṣé bẹ́ẹ̀ nìkan ló ní kẹ́ tá a sọ lẹ̀ tẹ́ bá ti wúrídì abẹ́yìn fún ara yín lẹ ronú ni ó ní rárá o ó ní àwọn bàbá níyà sì ni àwọn bàbá tó ti já ní ni o mo ní ẹni tó ní kẹ́ tá a sọ lẹ̀ tó ti já ní ni ìdí tó sì fi ní kẹ́ ẹ tí a sọ ọ́ lẹ̀ ni pé tẹ́ ẹ bá ń ṣe tìjáníyà lọ́wọ́ tẹ́ ẹ bá ń ṣe wíìdì yín lọ́wọ́ tẹ́ kọ́kọ́ ṣe asagafola rẹ̀ dé láìláì láwọ́ aláìlúkọ̀ yín wà túbú ilé asagafola rẹ̀ tẹ́ kọ́kọ́ ṣe yùn náà tẹ́ wá ka asagafola tẹ́ ṣe láìláì dàlọ́ tẹ́ wá fẹ́ ṣe eh, tẹ̀sí sọ̀túnlì fàtì tẹ̀wá fẹ́ ṣe jáfàtì kàmáàlì òun ló sọ wípé tẹ́ bá ti bẹ̀rẹ̀ ẹ gbé aṣọ funfun sáàrin yín tó bá ti wá di tẹ́ ẹ fẹ́ ka jáfàtì kàmáàlì aṣọ yẹn kẹ́ ẹ tú ojú rẹ̀ torí pé ẹ gba àlejò ànẹ́bì àti àròlé ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin àti àwọn àfitọ́ọ̀bù kan àwọn òsì gbọ́dọ̀ jókòó sórí flọ́ọ̀ lásán wọ́n gbọ́dọ̀ jókòó sórí aṣọ funfun ni bàbá ni nígbà wọ́n ti sọ bẹ́ẹ̀ mo ní bàbá wo ni bí sẹ́ni sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ nínú tí àtẹ ń pè báyìí tó jẹ́ tíra àkọ́kọ́ fún tíra tìjáníyà ah, bàbá àwọn ọ̀gbọ́n yẹn rí o ní tí mo ká dámà wọn sọ fáwọn wípé tó sọ fáwọn ni wípé káwọn lè bá a máa dàbí ẹni tó wà ní kàábà àfa àrọ ìlú kí lè fẹ́ sọ́nkà yìí ẹni tó wà nínú sísẹ́mù nìyẹn o ẹni tó wà ní sísẹ́mù tìjàníyà nìyẹn o kò sì mọ ìdí tí wọ́n fi ń tí aṣọ lẹ̀ ìdí tó mú wá ìdí tí ò lákọọ́lẹ̀ ni ìdí tí ò ṣe é gbé jáde nílé ẹjọ́ ni tó bá di kéèsì mọ́ wọn lọ́wọ́ torí ẹni tó sọpọ́ sọ fún òun òun ti yàn ọ̀kọ́ nu tíà òun ti sì ti kú bàbá nǹkan ti lé ní seventy years ok èyí ò wá ti sún kiri èmi wá mọ ìdí tí wọ́n fi ń tẹ́ aṣọ funfun yẹn sílẹ̀ èyí wá ń sọ wípé ẹni tí ọba mọ̀ nípa súnfí ẹ lè bí léèrè béèrè yẹn torí pé kò ní kò ní lè tètè dáadáa ẹ mú béèrè yín wá lórí súnfí ń dáhùn rẹ̀ ju àáfàá yín lèkùlẹ̀ tàbí gan lọ ń dáhùn rẹ̀ jù lọ ẹ mú béèrè yín wá lórí súnfí ẹni súnfí ẹ mú wá. ẹ mú wá inshallah so it's not a point ká sọ pé unless you practice sufism you cannot say something tangible on sufism no kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ nìyẹn. ìṣẹ̀lẹ̀ kan nìyẹn ẹgbẹ́ tó wá kú níṣẹ̀lẹ̀ míì ní ọjọ́ kan bàbá kan pè mí bàbá kan pè mí mi ò mọ ní tó bí pípè tó fi pè mí ó sá pè mí lọ́ba di wípé mo rántí ọ̀kan nú àwọn ṣúdẹ̀ǹtì mi òun ló pè mí ló ní ẹnìkan kéde ìwé súfì kan lórí rédíò eh, rédíò station kan kẹsẹ̀ rédíò station torí Facebook o ti àwọn bíi bíṣu ẹ̀sìn kankan ní o ó ló sì fi fóònù nọ́mbà ẹ̀ síbẹ̀ ó lẹ́yìn tó bá fẹ́ béèrè tí ó mọ̀ nípa súfì kó pe nọ́mbà yìí ẹni yẹn sì kọ ẹni yẹn kọ ìwé yẹn ọkọ ní èdè èdè gẹ̀ẹ́sì kan lẹ́ẹ̀kọ́ báyìí ni either english or yorùbá language ló fi kọ́ ọ wá polówó ẹ̀ lórí rédíò station kan nílùú ìbàdàn. business ni ẹ ti fún mi nọ́mbà bàbá yẹn nìyẹn n bá pe bàbá n bá pe bàbá tó kọ̀wé bàbá ẹ pẹ̀lẹ́ o ẹ kújọ́ mẹ́ta ta o wọ́n lẹ kọ̀wé kan báyìí nípa tuntun ní bẹ́ẹ̀ ni ó ní i am muqaddam i am muqaddam mo ní well well well well wọ́n lẹ tún sọ wípé ń bá fẹ́ béèrè béèrè nípa tí ò ní ń ta súnfí pé kó pè yín ó ní bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí kò sí nǹkan kankan nípa súnfí tèmi ò mọ̀ muqaddam lè ní mo ní very good mo ní mo ti ń wá wíyín ní ìsúnṣílélógún ọdún ah ó ní i'm very happy that i meet you today mo ní bàbá you are highly welcome sir bá a ti kò sínú mo dọ́gbọ́n torí àwọn oṣù sáfù mi pẹ́pẹ́ ti bá sọ pé ẹ̀gá ti dá lọ́ọ̀dì wọ́n ń sá ẹ̀gá ti dá lọ́ọ̀dì wọ́n ń sá nígbà yẹn so báwo pé ah irú bàbá eléyìí ó yẹ kí n lè wọlé sí lára o ẹjẹ́ gbé sí láàwò bàbá àwọn bẹ́ẹ̀ tí mo fẹ́ béèrè yìí ìjẹ́kó tó rí fóònù ṣé mo ti wá parí níbi tẹ́ ẹ bá wà torí ìbílẹ̀ máa ń bá wọn sún fílẹ̀ tí wọ́n ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ní bẹ́ẹ̀ ni ẹ júwe lẹ́yìn nígbà tí ó júwe ló bá di ilé kan tó ń pè ní ilé alájà mẹ́ta ní opposite agugu grammar school ẹ̀ńbà ti mọ ọ̀rẹ́ méjìlá gelú yóò sì mọ ibi tẹ́ pè ní àdúgbò grammar school so ìsọdá rẹ̀ títì kan lọ nú ọlọ jámú fúlàní nú but ìyọ̀nìrìn wọnú tán o ìyọ̀nìrìn wọnú gan o so títì ìyànà dí ìrókò ló gba àdúgbò grammar school kọjá ìsọdá ẹ̀ báyìí ni ó sọdá sí bàbá ṣàjúwe ilé rẹ̀ wọ́n ń pelé yẹn ní ilé alájà mẹ́ta ẹ bá jẹ́ ọmọ gbogbo bẹ̀yẹ wọ́n mọ̀ jẹ́rìí sí tí mo sọ yìí ó dàbẹ̀ ni pé mo rìlíìsì kìíní ìgbẹ́ lórí lórí Facebook ń gbà kan ìjókòó wa yẹn ó dàbẹ̀ pé mo rìlíìsì ẹ̀ ó ti pẹ́ kí mo sáfẹ́ lọ́mẹ̀ ni pé labádéjokòó bàbá yìí ó kọ ìlúbọ̀ ọ̀ta lórí sufism ẹ dị dé o mọ̀kọ́dàmù ni ẹ dé o nílé rẹ̀ wọ́n ń ṣe wàsífà wọ́n ń ṣe wàsífà nínú ilé rẹ̀ òkè ìyàwó rẹ̀ ó ti di ṣé há ṣẹ̀kẹ́ wọ́n kà pé bá ní bàbá tìjáníyà ojú ọ̀nà yìí gẹ́gẹ́gẹ́gẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo lójú ọ̀nà yìí ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́ àà ni àà èyí mo kọ sínú gan ẹ̀yin ò ni mo ní èmi ò o wọ́n lẹ ẹ̀ lórí rédíò mi gbọ́ pé ẹ má fẹ́ béèrè nípa pé ṣé nǹkan bẹ tó o. ó ní tó ṣẹlẹ̀ ní wípé ó ní tí mo mọ̀ ọlọ́mọ yẹn tó bá fẹ́ ni ọlọ́mọ yẹn tó bá gùn ni ó ní sórí sórí ṣéwù amílẹ̀ ti dání ó sì náà gẹ́ẹ́ ó sì náà gẹ́ẹ́ ó ṣiṣẹ́ táwọn àgbàlagbà máa ń ṣe gẹ́ẹ́ ó wá sùn ohun tó wá sùn báyìí pánẹ́jì ti wá bá lójú oorun nù ànábì wá ń sọ fún wípé àrọ́mọdọ́mọ mi nìwọ ibi tíṣẹ́ kù sí mo fẹ́ tìlé ọ lọ́wọ́ báyìí ọ àbá ń fún àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàá lọ́ba níjòyè mo ní bàbá are you trying to say that sheu amada tijani ó lálàárí ànẹ́bì lànẹ́bì fún ní ọwọ́ tìjàníyà ó ní bẹ́ẹ̀ ni bàbá are you sure that sheu tijani ọlọ́lá rí ànábì ni ó ní bẹ́ẹ̀ ni àlálólà àlálólà mo ní bàbá níbo ni ẹ ti ka ń tẹ́ ẹ sọ yẹn torí ẹ̀yin ò sí láyé lójú ayé ṣé ò ti gbà á ní ó ní bàbá ní i'm now i'm now eighty two years láti kékeré ni wọ́n ti bí òun sínú tọ̀ríkọ̀ tìjàníyà bàbá àwọn onítọ̀ríkọ̀ tìjàníyà ni ìyá àwọn wàlíyá ni sẹ́yìdá ni òun náà láti kékeré ló ti kó sínú ẹ̀ à ihun tó ń fi lè jókòó tó fi lè kọ ìwé jáde lórí sùfíyà ó yẹ kí n mọ̀ pé ọtọ́rìtì lòun nìyẹn bàbá ẹ ka ìwé díẹ̀ àwọn olóko díẹ̀ òun ka ìwé gíga òun ka ìwé táṣíárì hmm, mo ní mo ti rí bẹ́ẹ̀ bàbá ẹni ṣé òsì jáde lálàá ni ok ẹ sì lẹ ti kọ sínú ìwé tí yín bẹ́ẹ̀ lálàá ni kí ni rẹ́fẹ́ǹsì yín lórí ẹ̀ ẹ kò bá ṣètì dání ẹ bá ṣètì dání ẹ bá láyé ó ní sẹ́mi ò sọ fún ọ ní ìsìn pé àjẹbí ni Tìjàní àtàwọn mo ní bàbá ọ̀dà ẹ bẹ́ẹ̀ jà fẹ̀mí ọ̀rọ̀ gùn kẹrì bó tilẹ̀ jẹ́ pé irọ́ ni Tìjàní yà èyí náà tó ti wá fi irọ́ mi kún irọ́ òun ó ní kí ló dé mo ní ṣé òtìjà ní òfin ibì kankan sọ pé òun sùn òun lálàá òun rí ànábì Muhammad lójú oorun rí kò fi ibì kankan sọ bẹ́ẹ̀ rí. bàbá ìbá ní irọ́ ní ọlọ́lá ní ọ̀sẹ̀gbá ní mo ní bàbá ẹ jẹ́ ń tu ẹ farabalẹ̀ àgbà tí ò farabalẹ̀ yóò faragbẹ́gà ṣé òtìjà ní òsọ̀ntẹ́ wí yìí ọ̀dà kí ni ṣé òtìjà ní wàá sọ. So mo ní ṣé Tìjání sọ wípé òun rìn lọ lójú títì lójú ayé lẹ́yìn ikú ànẹ́bí Muhammad òun wá rìn pàdé ànẹ́bí wa Muhammadu lójúkorojú báyìí lójúkorojú báyìí dénà àti ń ṣe pàdé ara wa báyìí bẹ́ẹ̀ lòun náà ṣe pàdé ànẹ́bí Muhammadu ọba ní no rọ́ à irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ àfa àfa ẹ wò ó ẹ má parọ́ ọmọ ṣéwù ah, ah. mo ní bàbá ohun tí ṣéwù sọ ni mo sọ yẹn ṣéwù Tìjání ò sọ fún ńlá làrá nẹ́bí Muhammadu ohun tó sọ ni wípé àwọn rìn lọ làwọn rìn pàdé ànẹ́bí Muhammadu torí pàdé bí Muhammadu kò gbénu sáré tiẹ̀ mọ́ ṣe ní rìn káàkiri ayé àbàbá ah, ni kò gẹ́sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyàwó ẹ̀ sọ̀kalẹ̀ ìyàwó ẹ̀ ní àfà sẹ́ríńtẹ́ sọ ìrọ̀lẹ̀ pa ìrọ̀lẹ̀ pa àlá ni iṣẹ́ ò sì dá nílá àlá àlá ló lá ó lálàrá mẹ́bí ni èmi náà sì mọ lálàrá mẹ́bí ṣéwù mi náà ọkọ mi náà òun náà mọ lálàrá mẹ́bí àmẹ́bí sì sọ pé ń bá lálàrí mi èmi lórí kò parọ́ mo ní bàbá bàbá hey ìyá ẹ̀yìn náà tún dá sí i àníṣe òtí daniel lálára nàbí ìṣẹ́ ó lóun rí ànẹ́bì lójú korojú lẹ́yìn ikú rẹ̀ ni bàbá ìbámọ̀ takú o àtìyá ní máa ń sẹ́wà láì wọ́n ní ọjà ẹ̀yin sọ pé ṣé òtí daniel lálàá ni ló fi pàdé ànẹ́bì èmi ń sọ pé kò lálàá ránàbì. ojú ayé lọ́lọ́run ti pàdé ànábì oya ha tún wùrọ̀ ha nàkún nǹkan tó ń sọ ọ́ di kí àtẹ̀yìn àtẹ̀yìn ẹ ká mú ẹ̀rí wá kí la rí kí la kọ sílẹ̀ tá rí ó ní n mú tèmi wá ọmọ bá ń gbé màá ní para para para para para bá ti bàbá tẹ́rí tí àìsẹ́ hmm, bá ní tí ó dẹ̀ ké ń bẹ ló ń bẹ lọ́dọ̀ àwọn ó ń bẹ ní ibi táwọn ti máa ń ṣe kùbùrọ̀ oníbẹ̀lọ́dọ̀ ṣéwù yẹn ṣẹ́ ẹ kárí hmm, mi ò kárí mi ò kárí mi ò kárí èmi ò wulẹ̀ ní kálárúbáwá ẹ̀ à bàbá ẹ̀ ní kálárúbáwá sófò ní ẹ̀ ní kálárúbáwá ọ̀gá yín èdè tó ń sọ lárúbáwá ni èdè tí wọ́n fi bá kọ ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ lárúbáwá ni ẹ wá lè kọ́ lárúbáwá ẹ sì lórí láyà ẹ lè kọ̀wé jáde lórí ọ̀rọ̀ ọ̀gá yín láì gbọ́ èdè rẹ̀ ó mọ̀ sí o ó dá ẹ̀fìyẹn lẹ́nà ẹ̀fìyẹn lẹ́nà bàbá èmi ni kálábáwá mo sì lè túmọ̀ ẹ̀ fún yín ẹ̀wọ̀n tó fọ́n bí báyìí ó ní ọ̀sọ̀ báyìí wípé mo mo mo mo ni mò ń rìn káàkiri mò ń tójú ọ̀nà kan bọ́ sójú ọ̀nà kan títí mo fi dé abúlé kó bàbá sọ̀mùgúnù lẹ́yìn náà mo wá rìn lọ lọ́jọ́ kan mo wá pàdé àdéjì muhammad lójú títì akíra hello my my hello my uh, Uncle TJ. Ah, hello, Prophet Muhammad. How are you? Long time, oh. Ah, ah, if, uh, uh, what did happen? We not see you for, for long time. Hey, eh, you know, I'm, I'm going here, I'm going there, uh, I'm going here, I'm going there. So it is everywhere. Uh, I'm, I, I need to go to Africa. I need to go to Asia. I need to go to uh, Arab country. So it is time for Cairo now where I am. So, and I'm, I, thank God I meet you. You are my great, great uh, grandson. Okay? Uh, the, the remaining part of my message to the world is this Tijaniya. So give it to all our country. Give it to everybody. Man and woman, old and young. Give it to them. ìyá ìyá eh, ìyàwó bàbá yẹn mo rí pé ọkàn wù mí báyìí ó ń wù mí mẹ̀rá kú lọ́sílì ó ń wù mí tìyanu asọ́nísílì ó ń wù mí tìyanu tìyanu pé ah. ó ní àbá ṣé pé ṣé òtìjà ní lójú ayé ló lòdì pàdé ànábì Muhammadu mo ní bẹ́ẹ̀ ni màmá ó lóun ò gbọ́ rí o ẹ̀ gbọ́ rí ṣé bẹ́ẹ̀ ní inú tìdáyàn lẹ́bi yín sí ó ní bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn gan ti di ṣéyá ẹni bẹ́ẹ̀ ni bàbá dákẹ́ bàbá ń wò sùn pé ewu lélẹ́yìí mo ní bàbá èmi ti ka iṣẹ́ ní kí n kà ibi tí mo ti rí wípé ṣé òtìjáni sọ pé òun rìn pàdé àlẹ́bì lójú ayé lẹ́yìn ikú rẹ̀ ni èmi ti kà á ibo lẹ́yìn ti kà á pé ṣé ó sì dá ní lálàá ojú àlá ló sì ti pàdé ànẹ́bì tànẹ́bì ti fún ní ọwọ́ ọ̀tọ̀ níkọ̀ tìjàníyà nọ́mbà ní lukumi lùkùyù bí àtà dr àmọ́ alága a ní ó ní lùkùmí lùkùyù lùkùmí <laughs> lùkùyù lẹ́kọ́ bá rọ̀ mo ní bàbá níbi tẹ́ ìdàgbàdé yìí ẹ̀sìn ń parọ́ mọ́tò ìtìjà ni ibi tẹ́ ìdàgbàdé yìí ẹ̀ ń parọ́ mọ́tò ìtìjà ni èmi sì ń sọ òdodo nípa tó ìtìjà ni ẹ̀yìn ti di ṣéwù èmi ò tí ì ṣe nǹkan kan gbèdéta tètè máa wù nǹkan kan. káṣí ẹ̀ wá sọ pé ń tẹ́ ẹ sọ náà wá wà ní tíà náà tó yẹ kẹ́ ẹ pẹ̀lú lẹ́sẹ̀ lòun wípé irọ́ náà ni irọ́ ló bá dé. bàbá ń sáwò pé bàbá yá ń tuwa bá mi ó ní àbá ṣé pé ṣé ò ti dá kò lálàá dáadé bí ah, mo ní ṣe bóun mọ kàbọ̀ ọ̀tá yìí tẹ́ ẹ bá túmọ̀ tó mọ kéwù ẹ pè kó wá kà kó túmọ̀ rẹ̀ kágbọ́n tí ó túmọ̀ rẹ̀ sí. ó ní yakọ́zọ̀ tán láàmà náàmà ó tún yan ó yan ọ̀rọ̀ rẹ̀ ó ní lójú ayé ni mo ti pàjáde bí muhammadu o kì í ṣe lójú oorun ẹ̀yìn wá ní lójú oorun ni àfa mọ̀dúrétọ̀ ẹni tó ń ṣe tẹ̀ tí ó sì nínú yẹn o wọ́n bi sínú ẹ̀ ní o ó ti di ṣéwù o ó náà ti di ṣéwù tọ̀ríkọ́ o ó ní ò mọ ìtàn bí ìtàn tí ọ̀gá wọn claim tó fi dá Tìjàníyà lẹ̀ èmi tẹ́jọ́ wà á ṣe é èmi wà á mọ̀ èmi mọ̀ túbú kí ni èmi jókòó ti sí àwọn mo kà lákàtúnkà mo kà lákàtúnkà mo wá ń ṣẹ́rí ẹ̀ sí ǹjẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí sọlọ bẹ́ẹ̀ tá a bá ṣẹlẹ̀ sí kùránì ọlọ́run sọlọ bẹ́ẹ̀ tá a bá ṣẹlẹ̀ sí àdìsá nẹ́bí Muhammad tá a ṣẹlẹ̀ sí súnà nẹ́bí Muhammadu mo rí pé kò lọ bẹ́ẹ̀ olódì sí kùránì olódì sí àdìsá nẹ́bí Muhammadu sallallahu alaihi wasallam. àpẹẹrẹ bẹ́ẹ̀ wá pọ̀ lọ sún àbàdà àpẹẹrẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀ lọ sún àbàdà. ẹ̀yẹ wò bàbá wa ní máàtì fọ̀dílà tó Sheikh Murtada Abdulsalam wọn láti kékeré wọn ti ṣe wúrì dìbò wọn lé ní eighty years kọ́nà tó wá gáìtì wọn against Sufism. kí ni ọ̀rọ̀ tí bàbá kọ́kọ́ dì tí bàbá bẹ́ẹ̀ mi sọ ní o tí wọ́n bẹ́ẹ̀ mi sọ nígbà tí mo lọ kí bàbá ní mahadum arọ́bí ọ̀rọ̀ tí bàbá kọ́kọ́ dì mú ni pé ah, àbúrò inú nígbà tí wọ́n á ń sọ pé ẹ̀yọ kan mílẹ̀lì kùrán sítátù mọ́rọ̀ pé ẹ̀yọ kan kùránì ẹgbẹ̀rún mẹ́fà mo ní ẹ́ẹ́ kùránì ọlọ́run nítorí fáàtì lójúlọ tó bá òun a èèwọ̀ ká má gbọ́ bàbá tẹ̀sẹ̀ ń gbọ́ ìyẹn láti ẹnu ẹni tó ka síra wọn láti ẹnu ẹni tó ṣe rìsáàtì lórí wọn tí ò ṣe rí àwọn tí wọ́n ti ń ṣe é more than fifty years as of that time wọn ò mọ̀ pé nínú ìdí tí wọ́n fi gbé sọ̀tùlẹ̀ fáàtì wọnú ẹ̀sìn ìdí tí wọ́n fi tí wọ́n fi bàbàrà sọ̀tùlẹ̀ fáàtì òun ni pé ẹyọ kan tó bá kà báyìí ó dọ́gba sí àlùkùránì ẹgbẹ̀rún mẹ́fà. ẹgbẹ̀rún mẹ́fà sáwọn bàbá má dùn ọmọ kéwù so láti mọ̀ wípé ẹni tó bá jókòó sí nǹkan tó sọ díẹ̀ tó sọ díẹ̀ ọ̀gá ẹni tí ń ṣe kinní yẹn ni tí ò sọ díẹ̀ tó bá wá dá sí wípé ó sọ díẹ̀ ó tún wá ń ṣe é ó lè tún ni ó lè gbé pẹ́ẹ́lí sí ní experience experience láwàá pè yẹn kìí ṣe knowledge ìrírí ni ìrírí lòun máa ní àmọ́ ní ti knowledge o torí ọ̀tọ̀ ní rírí ọ̀tọ̀ ní knowledge ok ní ti knowledge o ẹni tó jókòó sí nǹkan tó study rẹ̀ yóò mọ̀ tìfun tẹ̀dú ẹ̀ yóò mọ̀ sí fún tẹ̀dọ̀ ẹ̀ yóò mọ̀ sí fún tẹ̀dọ̀ rẹ̀ ṣó láti wá sọ wípé ẹ pé ìbéèrè yìí o ẹni tí ó bá ṣe súfú rí kò lè má dáhùn rẹ o irọ́ lẹ fi pa ẹ̀yẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yẹ sọ bẹ́ẹ̀ mọ́ o ọ̀rọ̀ tẹ́ bá ti mọ̀ pé yóò dé tí ìgbọ́ wa ẹ̀mọ̀ tẹ́ mọ̀ sọ tẹ́ bá fẹ́ kí a máa. Kama máa kọ yín jahali always ẹ máa tẹ́ ẹ máa sọ o èèyàn lè èèyàn lè sọ́dí nǹkan tí ó sì ní ṣe nǹkan yẹn tí ó sì máa sọ fún yàn pé bí nǹkan yẹn ti máa lọ rè bí wọ́n ti máa ṣe rè ìgbàgbọ́ wọn rèé ohun tí máa ń ṣe rèé ọlọ́run ló mọ iye tó gba ìsìláàmù túmù pé ó ka ìwé nípa ìsìláàmù sáàrí ni ẹni tó gba ìsìláàmù túrú kíni túrú kó ka ìwé nípa ìsìláàmù. èmi ò ṣe tún kí rí kódà kó jẹ́ ọjọ́ kan báyìí èsè rí èmi ò gbọ́wọ́ rí mo sì mọ ti fún tẹ̀dọ́ kí ni dọ́wọ́ gbígbà mọ́jẹ̀mú ti ń dẹ̀ ń dọ́wọ́ gbígbà àwọn àwòrán ọ̀dùn wọn kí làwọn ládàá ṣe ìtọ́nù fẹ́ gbé kalẹ̀ fún un mẹ́jẹ̀mú wo ló yẹ kó wà láàrin mùrídì àti ṣéwù rẹ̀ kí sì ni àwọn ìpele iṣẹ́ tí ó máa ṣe àsìkò tí ó máa dé ní lẹ́bù kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ló yé mi torí gbogbo ẹ̀ wọ́n ti kọ sínú tírà wọn àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe wọn ò mọ kí ó yanjú wọn ò lè dá sí àkà wọn ò lè dá sí àkà. ló fi gá sí wípé àṣẹ lọ́pọ̀ lẹ́nu ẹnu àṣẹ ọ̀rọ̀ àṣẹ errors ló máa ń jáde pọ̀ lẹ́nu wọn ìsí bẹ́lú tí àwọn náà ẹ̀rọ náà ní o kápítà ẹ̀rọ ní o kápítà ẹ̀rọ ní bẹ́nu tí àwọn kápítà ẹ̀rọ ní bẹ lẹ́nu àwọn àwọn tí wọ́n ń ṣe tí wọn ò ká sí àwọn kí wọ́n tó ṣe é bàbá ní mọ́tọ́là tí wọ́n kọ́lé sí ojú títì lókè agbú àgbà ṣéun ni wọ́n ọjọ́ tí jókòó pẹ̀lú àti wọn pọ̀ nílùú Ìbàdàn bàbá ṣe báyìí ni ọ̀gá ò wọ́n gbọ́n tí wọ́n gbọ́ nínú súfí wọ́n gbọ́n tí wọ́n gbọ́ nínú súfí lẹ́nu mi wọ́n bẹ̀rẹ̀ báyìí pé ẹ́n irú yín bẹ láyé tó bá ń palẹ̀ sí àmọ́ a gbọ́dọ̀ kojú àwọn olú ilé àwọn eléyìí ẹ lọ béèrè tán lókè adú ájì bàbá ájì bàbá tí wọ́n jẹ́ ẹ̀gbọ́ fún bàbá wa ní márùlẹ̀ arọ́bí àwọn ti kú àwọn náà ti kú báyìí àwọn mùrídì wọn tí wọ́n tẹ̀lé wọn lọ́jọ́ náà lọ́hùn tí fi á pàdé mi bóyá 1990 bóyá 1987 kọ́ nìyẹn ní báyìí wọ́n rí pé tí irin bá kan rin ọ̀kan tẹ̀ ànírọ́ ni sú fífẹ́ àfáà ṣàfiwáwú wọn darẹ̀ láàmú pé kẹ jókòó kẹ mọ sí tìláwà kẹ mọ sí àdìkárù jẹ́jẹ́ yín kẹ mọ jẹ wọn kó bá yín ntáwọn oníǹkan gan ò lè dìfẹ́ǹdì àwọn oníǹkan wọn ò lè dìfẹ́ǹdì. lẹ́yìn wá bọ́ọ̀sì alẹ́ wá fẹ́ dìfẹ́ǹdì ẹ̀wà rí ẹ̀rújú ẹ̀rí iṣẹ́ sọ̀rọ̀ ayé dàbí èsì. ọ̀rọ̀ tí àfáà ìkúlẹ̀ tàbí ti sọ wípé nígbà tí rọ́ìbù padà bí wọ́n lè béèrè pé ṣe tẹ́lẹ̀ gbé wọn rí ṣé wọ́n dákú rí lójú ọ̀nà sufi tábà zikilẹ̀ tàbí wá ń fèsì wípé ẹ ní ti súfì ìjà bí o ẹ súfì àtúrọ̀ súlì lọ́dọ̀ wọn lọ́hùn pé kò sí yẹn bẹ̀ wọn ní ẹ má dàá kọ súfì àtúrọ̀ súlì mọ́ tẹ́ bá fẹ́ kí màtí ń jọ kanra wọn o á kanra wa o kèjèkèjè ti kúkú o ìṣèṣì kúkú mo sọ o ọ̀rọ̀ ní o torí ẹ bá ẹ ń bá lọ sojú fí má nẹ́bì lẹ́sẹ̀ lọ́dọ̀ tèmi ó ń tàbùkù ànẹ́bì nìyẹn o ẹ ń bá sì tàbùkù ànẹ́bì yóò kàbùkù yóò kan àbùkù àbí tó bá tú bá ẹ má sojú pípọ̀ má nẹ́bì mọ́láyé yín tẹ bá tún so pọ̀ má ń sọ yín mọ́bi tó yẹ kí ń sọ yín mọ́bi tẹ́ ẹ̀kẹ́kì ẹ̀ ń bá ìsọ súnfì mọ̀lẹ́bí lọ́rùn nù yín lẹ́yìn àfàṣẹ nǹkan ẹ̀ ní oníṣúná yìí ni o àwọn ti bí ń ti wọn kò sí táwọn olè ṣe ń ti wọn o sẹ́ni tó sọ yìí pé wọ́n àfọwọ́ náà lákàdé kíláka pé mòrí bí àmẹ́bí nìyẹn ló ń sọ ń bẹ̀ sẹ́yìn ẹ̀ ní mọ̀ bá sọ̀rọ̀ dìgbòlúgi tí ọ̀gbọ́n kankan yé ó ní adékọ́mẹ́rì ayẹyẹ ọjọ́ ìgbà ní gbígbà ó ní ẹ̀rí òun ni wàrà fáánà lákàzíkì rọ́tà ẹ dákú kí ni láfún mọ́lídì ń bẹ̀rù nísì àyìnà lẹ́kẹ́lìmọ̀ ìtìfà àláwọ̀ àwìlì mọ́lídì níbẹ̀rù ibi táwọn ìjà ti gbòmìgbìdé nù pọ̀tẹ̀ yìí dẹ̀ ti gbádùn tàbí mánéjì yín ẹ má pọ̀ ẹ má jẹ́ ń gbọ́ súfì ànẹ́bì mọ́lẹ́nu yín súfì ṣéèwù ní bẹ́ẹ̀ Sufi ṣètọ́nì ní ń bẹ súfì tọ̀ríkọ̀ ló ń bẹ kò sí súfì ànẹ́bì i want you o kò sí súfì ànẹ́bì o tẹ́lọ̀rọ̀ súfì mo sọ pé a ah, láti ilé ayé yìí láti jàdí ọ̀run gbàtẹ́ náà ń jà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a jàdí ọ̀run ni tẹ́yìn bá sọ pé ẹ̀ ní túbá lórí súfì èmi náà ò ní dákẹ́ ẹnu lórí ẹ̀ èmi náà ò ní dákẹ́ ẹnu lórí rẹ̀ so ọ̀rọ̀ pé ẹ kò sí ẹ̀mí gbígbé dídákú níbi súfì tànàbí wrong kọ́ọ̀lù dọ̀yìn kọ́ọ̀lù dọ̀yìn fún ọ̀rọ̀ tó lẹ́ni ẹ má mọ́ ṣé wá rí ẹ̀ẹ́. kíyàn dákú kíyàn dákú kẹ́mi ò gbé èèyàn kíyàn ya wèrè ẹ̀mí gbígbé yíya wèrè dídákú lórí péyàn ń ṣe súfí ó ń ṣe àdékèrè yìí part and parcel súfí ni part and parcel súfí ni ẹ̀ lè yọ kúrò nínú sófì they continue to jáwèrè sófì they continue to jáwèrè they continue in ẹ̀mí gbígbé they continue to dákú anytime anywhere why ìdí ni wípé àwọn àrọ́ọ̀dù wọn àwọn àzáàbù wọn àwọn nǹkan kékeré wọn tẹ́ rí wọ̀nyẹn ọwọ́ èṣù ni wọ́n ti gbà á bí àpẹẹrẹ sọ̀rọ̀tún lìfàásì sọ̀rọ̀tún lìfàásì orúkọ èṣù kan ní jẹ́ sọ̀rọ̀tún lìfàásì orúkọ ṣètọ́ nìkan ní jẹ́ sọ̀rọ̀tún lìfàásì orúkọ ṣètọ́ nìkan ní jẹ́ jao haratul kamal orúkọ ṣètọ́ nìkan ní jẹ́ dalailu khairati orúkọ ṣètọ́ nìkan ní jẹ́ alikidurutu alahamaru orúkọ ìsọ àlùjẹ̀nú kan làwọn kìíní yẹn wàláì kò sí bó ṣe fà á tó ò ní ya wèrè kò sí bó ṣe fà á tágàn náà ò ní fọwọ́ kàn ọ́ kò sí bó ṣe fà á tẹ́lẹ̀ ò ní gbé ọ kò sí ọgbọ́n rẹ̀ kò sí ọgbọ́n rẹ̀ gbogbo àwọn àsàlátù àwọn àsàlátù àsàlátù dàlẹ́lù kàìráàtì àkàyàwèrè ni wọ́dún ní mọ̀wù ó jà wèrè kẹ́yìn ayé rẹ̀ ni tí a dàlẹ́lù kàìráàtì dún ní mọ̀wù ó jà wèrè kẹ́yìn ayé rẹ̀ ni sẹ̀fì dún ní mọ̀wù àdìgẹ̀lú ọmọ mu ẹ̀jẹ̀ rẹ̀ ni ìwọ́dún ọ̀tún rẹ̀ wò kọ́ ọmọ kásẹ̀fì ọmọ jẹ̀bi oníhèdì ni. ó mọ ló mọ gbẹ tó dàbí skẹlẹtì ló fi jẹ́ sí wípé ló fi jẹ́ sí wípé ẹbí àwọn gálàdì léèrè tí mo fẹ́ sọ yìí ẹbí wọn léèrè ẹ gbọ́dọ̀ hàn sèèfì kẹ́ ẹ mọ́ ṣètùtù ẹ̀ ẹni káwọn ń súfí àtọ́ńgálàdì ẹni wọ́n já mi ẹ gbọ́dọ̀ hàn ṣèfì kẹ́ ẹ má ṣètùtù rẹ̀. bẹ́ẹ̀ bá hàn ṣèfì tàbí ẹ fi ṣèfì ṣàdúrà tẹ́ ẹ bá padìẹ fún un kẹ́ ẹ pe wúrẹ́ fún un kẹ́ ẹ fa àgbo fún un bẹ́ẹ̀ bá ti lówó lọ́wọ́ sí ni sọ́rí tí wọ́n bá yẹ ẹ̀jẹ̀ wò lọ sí wọ́n sọ pé ó zero point one. àlùjẹ̀nú burúkú ni kí nìyẹn bá ṣiṣẹ́ àsìkò ó ti tó mo sì mọ̀ káwọn tí ń gbọ́ mi náà àwọn náà fẹ́ kálà fárì ẹ jẹ́ kí n dájọ́ ń bẹ̀ yẹn ẹ jẹ́ kí n dájọ́ ń bẹ̀ wọ̀ pé kò sí bó o ṣe fẹ́ ka àwọn ọ̀tàkùkà tó ń sún fi gbé wá tó ò ní ya wèrè o ya wèrè ìwà àtàlìjẹ̀nù ẹ̀jọ̀ dìmùlẹ̀ bẹ́ẹ̀ jọ dìmùlẹ̀ ẹ̀mí ò gbé ọ ni ó gbi ọ ẹ̀jẹ̀ rẹ ò gbẹ ọ gbọ́dọ̀ mọ rúbọ ni ọ gbọ́dọ̀ rúbọ ni bó o bá ń kẹsàn tó lè fà á sí bó o ń

pàápàá jùlọ tó wá fẹ́ ṣe tẹ́rìbíyà ọlọ́run o ó rí jínù ó rí jínù báyìí ó lè rí jínù ní àwòrán bọ́lọ̀ ti dá o a ò lè rí o ò lè rí àwọn ni wọ́n rí wa ṣùgbọ́n ó rí fìrìfìrì rẹ̀ wàá rí fìrìfìrí ẹ̀. ó rí nínú àwòrán tó gbé bọ̀ tó gbé wá bọ̀ tí ó tẹ́ pé orí rẹ yóò fẹ́ bẹ́ yóò fẹ́ bẹ́ dànù iṣẹ́ sàtún lè fásitì iṣẹ́ rẹ̀ ó gbélé o iṣẹ́ sàtún lè fásitì iṣẹ́ tùǹjínà iṣẹ́ kámílà iṣẹ́ ìdàlẹ́ ìlú iṣẹ́ ìṣèfì iṣẹ́ jáfì kàmọ́lì tó bá sàá sórí tó bá ń bẹ ní UK ò ní dágbére tó èdè nàìjíríà tó bá ń bẹ ní amẹ́ríkà tó bá yíwọ́ fún ọ ò ní dágbére bó ṣe inú wíìgì pléènì wọ́n ti ọ̀bọ̀ wálé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sa iṣẹ́ lójú ọ̀nà tọ̀ríkọ̀ lójú ọ̀nà súnfí tó ní dalágànà tó ní mọ wọ́n yẹ̀pẹ̀jẹ lógún títì ọmọ wọ́n yẹ̀pẹ̀jẹ báyìí tíyè tó di gúgúrú fún ọ tọmọ wọn gẹ báyìí tọmọ wọn gẹ insha allah subhanaka allahumma wa bihamdik wa laayi ilaha illa anta astaghfiruka wa asubu ilayk bá mi ṣe àpérógámù yìí wasalaamu alaykum wa rahmatulahi wa ara wa ni oníṣòfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa wa ni ara wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfì bó ti wà wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní. ó fi ó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó ní kókó ìgbà àgbọ̀ mọ̀ ó ní wọ́n tó yára jàrá. ó ní kókó ìgbà àgbọ̀ mọ̀ ó ní kókó ìgbà àgbọ̀ mọ̀. Por eso tó fi máa ṣe rẹ̀ rí tó fi máa ṣe rẹ̀ rí ó lè kó sẹ́yìn bá àkọ́mọ̀ ó tó lè ṣe tó jẹ́ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà